أعوذ بالله من الشيطان الرجيم أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير أعوذ الشيطان lọ òṣìṣẹ́ o nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún méjìdì ní ogójì ìjọba dáhùn sọ̀tọ̀lọ́sẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. ميت أزواج تفسير سورة آل عمران aya tí a tó ti bẹ̀rẹ̀ nílé òun náà ní aya ọgọ́rùn-ún àti méjìlél ní ọgọ́ta. Títí pé àkọlé aya yìí òun náà ní pé ẹni tó ti fọkàn balẹ̀ sí tọ́fà àmàlà àti ẹni tí kọ̀tọ́ àmàlà tó ń ṣe jàmbá níbi pé lọ sí ọrùn ogun tí wọn ò pín fún un àwọn méjèèjì wọn ò rí bákan náà ń lọ rọ́ lọ́wọ́ ọba yìí sọ wípé àfàmọ́lé dára àwọn tòwánà wọ ìkàwọn nǹka àbẹ̀sà pàṣẹ nínú wọ ìwà wà òjà ńlẹ̀ wọ́n ti ṣe ọlọ́run bá ní ẹni tó tẹ̀lé ìyọ́nú ọlọ́run ọba ọsọ àmàna ọwọ́ tẹ̀lé ìyọ́nú ọlọ́run ọba sọjọ́ ẹni tó sẹ́rí pẹ̀lú bínú látọ̀dọ̀ ọlọ́run kó ti pé gbogbo ètò ẹ̀já nàmọ̀ ni ó sì burú níbi ìkùsẹ́rí sí. ìtumọ̀ rẹ̀ ni wípé kò jọra wọn ẹni tó bá tẹ̀lé tó ti pé ipa tẹ̀yọ́ lọ ọlọ́wọ́ ọba nínú tọpa rẹ̀ lọ níbi ohun tọ́lọ́wọ́ ọba ti lófin. wọ́n wá fi lẹ́tọ̀ọ́ sí ìyọ́nú ọlọ́wọ́ ọba náà àti ẹ̀fẹ́ rẹ̀ tó tóbi. wọ́n wá padà lárúfẹ́ ní bẹ́ẹ̀ nínú èyí tó burú nínú ìjìyà rẹ̀ tí máa fi jẹni tọ́jọ́ra wọn pẹ̀lẹ́ tó ti ń gbé. ẹni tó ṣe wípé òun lẹ́tọ̀ọ́ sí ìbínú ọlọ́wọ́ ọba ìbínú yẹn ti tẹra mọ́ tí ọ̀wá sí ọgbọ́n tó fi yẹ kó mbẹ́ tó wà nípa ẹnìyẹn jọ bínú àlọ́kẹ́ àmọ́ já nẹ́mọ́ lọ́dọ́ rẹ̀ òun ni bùgbé ẹ̀ ó sì burú ní bùsẹ́rì sí wọ́n ní eléyìí áyà yìí ó ní àwọn irú rẹ̀ tó ń pọ̀ nínú àlùkò ààrùn wọ́n níbi rọrùn ọlọ́ọ̀ba sọ́sọ́ yìí pé àfàmọ́ yá àyàmọ́ á lẹ́wọ̀n àfọ̀hún sílá ilẹ̀ ìkàlẹ̀ ọ̀rọ̀ fi kàlẹ̀ ha. wọ́n ti sọ jọra wọn àfàmọ́ yá àyàmọ́ ẹni tó mọ̀ wípé ìyẹn ni pé ọmọ àmọ̀dájú. ṣé ojú ọ̀sán kalẹ̀ fún rẹ̀ àtìlẹ́bí látọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ òdodo ni kàmọ́nùwà àná tí wọ́n jọra wọn pẹ̀lú afọ́jú tí ó mọ̀ òdodo wọ́n ní ẹni tó dàbí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tọ́lọ́dún kan ní ọlọ́run ti sọ jọra wọn ẹni tá a sàn káwá ní dáadáa fún tí ó sì bá lùkáwá ní ẹ̀sán alábàápàdé bí ẹni tá a bẹ̀ káàkà kẹ̀ fún ní adùn ayé látẹ́gbọ́ tí ò ní lọ́rùn lẹ́yìn ìgbà yẹn lọ́nà wọ́n á sọ wípé àní ìjọra wọn fún dàrọ̀jà tó nà ń bí kò ṣe yí pé àwọn ẹni rẹ ipò wọn máa yàtọ̀ sí ẹni bí níjọba ìdàlùkẹ́yàmọ̀ wọn ò ní rí bákan náà wọn yàtọ̀ síra wọn nínú ipò wọn lálùjẹ́nà gan kódà kó ṣe jáde bá àwọn ẹni rẹ ipò wọn máa yàtọ̀ lálùjẹ́nà àwọn ẹni bí ìsàlẹ̀sàlẹ̀ náà tí wọ́n ní oṣù yàtọ̀ àwọn ẹni rẹ ipò gíga wọn ò ní jọra wọn níjọba ìjà lọ́kẹ̀yà wọn gómìnà ọ̀já tó ń àwọn ẹni bí kò tó lẹ́tàwọn ọjọ́ ọwọ́ òjì rí bákan náà wọ́n yẹ kí àwọn ẹni rí ń bẹ fún wọn dàrọ̀já ìlìjánà ipò ń bẹ fáwọn ipò gíga gíga ń bẹ fún wọn lálùjánà àwọn ẹni bí dàrọ́káàtì ń bẹ fáwọn ìsàlẹ̀sàlẹ̀ ìpele náà tó ń bẹ fáwọn obìnrin kẹ́ ẹni bí ó tún máa jẹ ní ibi lọ ẹ̀fọ́ ẹni nìkan ni ẹ fà sùn ẹni nìkan ni ọ ti di ibi lọ ní àlórí kíni ọ lórí àjíyàn mi mọ thirty five years èyí wà ó wọn náà lọ sa dúró bíi ẹbí yẹn bí ló ti sòfò látọwọ́ ẹ nígbà táwọn agbófinró mu wọn sá wọn lólè lọ àwọn ti kọ́ sá lọ ni ó ní nǹkan tó wú pé nígbà tí òkété ti tó ti gbóòrò mọ́hùn lọ́wọ́ yìí tó wà àwọn ọlọ́pàá bàbá wọn jẹ pàṣánùyà ìwọ̀n tí wọ́n wá kí láti dọ̀tí ìwọ̀n tó ń fẹ́ lọ sí wọ́n fẹ́ lọ fún òun ní wọ́n fẹ́ lọ fúnra rẹ̀ jẹ́ lólè ní kó wá kẹ́ńdà yìí táwọn fi ń sèṣù ká táwọn fi ń dúró kó ń gbé fúnra òun báwọn yóò ṣe jọ wọlé mi. ẹni tí gbowó lè jọra àti òun lè lọ́wọ́ àtàdúró láburú yìí bóòlù dáa ní ìṣètò báyìí. ẹlòmíì ọ̀pá jẹ ẹ̀kẹ́ lọ láyé rẹ̀ ẹlòmíì ti pa pẹ́ẹ́lú tí bá kẹ́lẹ́ lára ni wọ́n ti jọ ni. ẹ wo ọmọ kẹtọ́ tí wọ́n padà múlẹ̀ rẹ̀ àwọn tí wọ́n ń bájọba sí ìṣẹ̀jọ̀ ọjọ́ orí rẹ̀ wáyá lódì wáyá lódì ìpè twenty ó lè lóun ti pẹ̀yẹ bí eighty ẹ̀ ó lóun ti pẹ̀yẹ bí eighty tòun ti pa òun nìkan ó sì fún un ní mẹ́ta ní àwọn obìnrin yẹn tó ní kó máa fẹ́ òun sì máa fọ́nká fi yàn lóṣooṣù ẹ mọ̀ pé ipò yẹn ò lè rí bàtà náà ẹni tí ọ̀pá jẹ yẹn jẹlá ẹ̀dẹ́gbọ́pá eighty ẹ̀dẹ́gbọ́pá hundred tí bá náà wà ní oṣù jọ̀ọ́ so àwọn náà kì í ṣe poli tí wọ́n ṣùgbọ́n fòtò ní ìyẹn ní wọ́n sì rẹ̀ jura wọn lọ ìyàwó ẹni bí wọ́n á fi ipò kíkakíka ní àwọn ẹni rí ọba máa ga jura wọn lọ. ẹ̀rí wọ́lọ́wọ́ bá fi irun bí wọ́n yà pẹ̀lú ọlọ́wọ́ ọba orí mu táwọn èèyàn ń ṣe ó dẹ̀ sì máa fún wọn lẹ́sẹ̀ rẹ̀ kò ní sábòsí eré fún wọn kò sì ní lé sí lábúrú èèyàn ó fi lè rí rẹ́wọ̀ bí kò sí pé asẹ kálukú lẹsẹ ìrọ̀ ọba tẹ́tọ́ bá ṣe àwa ṣe bẹ́ẹ̀ kọ́lọ́wọ́ bá nílò àkọ́dé mọ́ ńlọ́wọ́ àìlàlúwọ̀ bìíní na ìzìbá àgbàfi ìmọ̀ọ́sù láwùn bìíní àrùn òṣèlè. Thank you. ọbẹ̀ sọ fún wa wípé gbígbà dábì dìde anabi wa muhammad sallallahu alayhi wa sallam ni'matun azimat ìdára tó tóbi ni kọlọ́lọ́wọ́ bá tó sọ wípé làkọ́nmọ́ndínlọ́wọ́ aláàlú obìnrin ọlọ́run ti ṣe dára fún àwọn onígbàgbọ́ òdodo ìsìláńsá fi hìm rọ̀ṣúlá nínú àǹfọ̀ṣe hẹ́ẹ́. nígbà tọ́lọ́ wọn bá lọ gbé ìrẹsẹ̀ ti dé láàrin wọn nínú rẹ wọn kí ìbáraẹnisọ̀rọ̀ fi rọrùn kí wọ́n lè máa ṣèbéèrè lọ́wọ́ rẹ̀ kí wọ́n lè máa jókòó sí kí wọ́n lè ṣàǹfààní pẹ̀lú ẹ̀. ẹ wọ̀ tọ́lájà nígbà tí wọ́n máa ṣiṣẹ́ fún wa kìnìún ni kìnìún ẹ̀rí bá wọ̀ ọ́ nìyẹn bí ẹ̀ bá déwájú rẹ̀ ló bá gbé ìkànnì e ló bá wọ àgọ́ yẹn ṣùgbọ́n ẹ̀dá nìyẹn ni ó ti jẹ́ ẹrẹ wọn eléje kan náà ni tó ti pé òsì bá ń sọ ayé wọn wọn á sàǹfà nífẹ̀ẹ́ púpọ̀ wọ́n ní ẹni ẹ̀dá bí ọ̀rọ̀ ọlọ́run tó bá ń sọ wọ́n ní ayé àti mi adé kálákàlákò mi ní àǹfóṣe kan ní àzíwájà lẹ́tà sùkúlù ìlà ìhà. wọ́n ní ayé àti mi adé kálákàlákò mi ní àǹfóṣe kan ní àzíwájà. ọlọ́run nínú àmì òun òun ni pé òun dá ìyàwó fún yín látara yín nínú rẹ̀ yín ọlọ́run bá dé a máa fẹ́ ìwúrẹ́ wàhálà tá a ti ọ pọ̀ kọ́dà kó ti pé ẹ̀rẹ́ lèyẹn ń gbé mẹ́kù kó tó sọ fún kó sì yà sì dáhùn sọ̀rọ̀ pé ọ̀ lágbára léwúrẹ́ máa. Mgbe e yẹn ga ara wa lọ́wọ́ ní káfẹ́ lìtẹ́sùkùnù ihe ha kẹfì e lè máa lọ fara tì. ọlọ́run wá fi sáàrin ìfẹ́ àti ìkẹ́ bí ọwọ́ àánú ilé yẹn fáwọn ẹni tí wọ́n bá ronú. wọ́n ní wọn náà tún ní ọ̀rọ̀ ọlọ́run sọ́lá sọ pé kòlí ìnáma anábàṣàrò mẹ́tìlọ́kùn yóò ha ìláyà ànàmá ìlàkùnkùn ìlàkùn wàhídẹ̀. wọ́n ní ìnáma. ọlọ́run ní dàgẹ́sì sọ fún wọn wípé abala bí yín ni mí ìyàtọ̀ tó wà ń nú ẹ̀ ẹ̀dá jẹ̀dá lọ ni wọn kẹ̀ jẹ́ yóò há ìláyì wọ́n rẹ̀ ń sẹ́yọ́ sí mi wọ́n rẹ̀ ń sẹ́yọ́ sí mi yẹn ni pé èmi sì ń ti ọ̀dọ́ ọlọ́run ọba wa bá mi èmi sì yẹn náà ni pé ànàná pípé àti dájú ẹlẹ́dàá rí jẹ́ ni pé ọlọ́run yìí ẹ máa fi tọ́sí fún ìkànnì. orí ẹ ti bá fẹ́ pàdé ẹlẹ́dàá rẹ̀ dáadáa ó ṣiṣẹ́ rere. ó sì má ti fún nǹkan míì kejì ìjọsìn tí ń ṣe fẹ́lẹ́dàá rẹ̀ ìyẹn ni pé kọ́ bá ṣe ìyáwó gbogbo ìjọba ṣe ìbádà tí ọba ti kú sí nítorí ìtọ́lọ́wọ́ ọba sùhánà ọlọ́run ló lè kẹsẹ̀ fún yẹn pé àwọn ẹ̀dá nìyẹn ní ìgbẹ́gẹ́ ó fọ́ ju dàrú sáàkì lọ lọ́wọ́ àìfọwọ́ lọ́nà àwọn èèyàn ní ojú ó fọ fọ àyè pé jagunjagun ní ọdún tó ó fi ọ ní balógun lọ àwọn èèyàn ní ojú ó fọ fọ àyè pé onímọ̀ ni wọ́n á ìmọ̀ àbí wọ́n lọ bá fa lọ́ba tán ẹni yóò ti bá wà rẹ gan àti padì ọlọ́wọ́ padà dá kó sì gbẹ̀sẹ̀ ní pípé kọ́lá yóò ṣe sí ní ìbára tó ń ní àhàdá kọ́ba ti fi ẹnì kẹ́kẹ́ kéjì ọlọ́run ọba nínú ìjọsìn tí bá ń ṣe fọlọ́ wọ́n ní yẹn bẹ́ẹ̀ ó tún jọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba sọ yìí pé wọ́n áwùsá náà kọ́bùlà kàmínà ni wọ́n sálẹ̀ yìí náà ẹ̀là ẹ̀là ẹ̀nà ọ̀gbìnláyà kúló náà tọ́ àbọ̀ wáyà oṣù náà fẹ́lú àṣùwà. wọ́n á ẹ̀rí nínú nǹkan tí ó fi yé wa tó ṣe kọ́ rọrùn àléyẹ̀ bí wa lè ti ṣe ọlọ́wọ́ ọba àtàwọn ọ̀rẹ́ ń ṣe ọlọ́run tó ti lọ ọlọ́run ní ààrẹ bájọ rẹ̀ àdẹ́bí nínú àwọn ọ̀tá rẹ̀ ń sẹ́ ńlá ìnáhùn ìlàyà kúlú nẹ̀tọ̀ àmọ̀ àfi káwọn ọ̀rẹ́ sí ọlọ́run yẹn máa jẹun àwọn ẹ̀ máa jẹun fẹ́ mọ̀ fún àdídẹ́rù ẹni tí jẹun ẹ mọ̀ pé gbà sí àwọn àlejò ara tó wá bá nàbí láyò bàbá kí àní sọlá tó sọlá aládàtúlù ẹni kọ́ọ̀mù sàlámù kọ́ọ̀mù kàrú rẹ̀ sàlámù àlékún yẹn ni pé yá kọ́ọ̀mù mú kàrú rẹ̀ èyí tá a mọ bí ẹ ti wá ọgbọ́n jẹ fún ọ aládàkùnrin rẹ̀ níjẹun àwọn èjẹun fẹ́ràn ọba àyà fẹ́ràn òní báyẹn ọlọ́run làárẹ̀ rẹ̀ ń sẹ́ kan ṣáájú rẹ̀ ànẹ́bí nínú àwọn rẹ̀ ń sẹ́ sáré àti kí wọ́n bá jẹun. wọ́n dà wọ́n lọ ọjà àwọn ọ̀dẹ̀ bá ní bùkátà wọ́n fẹ́ rà lọ jà lọ́ra ẹ mọ̀ pé yóò ní bẹ̀rù ẹni bẹ́ẹ̀ ìtajọ́ ìtajọ́ rà kí la fẹ́ bẹ̀rù lára rẹ̀ á ṣe béèrè. wọ́n mú ẹnì kan wá bá ọ̀la ní bá ń gbọ̀n fìdò fìdò yìí lọ́wọ́ ẹwà. kí ló fa gbígbọ̀n ẹni tó wà ń wájú rẹ̀ obìnrin ló bì ní ti so ìyá kóló àlùkọ́dì òun náà máa ń jẹ́ jẹ́ kí ló fa gbígbọ́ tó nípa bẹ́ẹ̀ ilé ajé kí ìyẹn lè ní àtẹ̀sí táwọn ọ̀rẹ́ ń tẹ ọlọ́wọ́ ọ̀rẹ́ yà wá yìí ìrẹsì ọlọ́wọ́ àjálùjọ mi pé ẹgbẹ́ gbà tí ń bọ̀ ìrẹsì ọlọ́wọ́ ni ọba wù ó tó ẹ̀jẹ̀ tuntun dákun bò láti tó wájú ilé ìjọba yìí ojú ẹ bá wà lẹ́sẹ̀ orí rẹ̀ wà ní ibi àárín ibi tí ẹ̀yà ọkùnrin àti obìnrin máa wà mẹ́lórí wà. ẹ wà pé o bẹ́lẹ̀ ìdájọ́ rẹ̀ ṣe ọlọ́dún wà ti ságbà lọ. ṣùgbọ́n lọ́wọ́ ò ṣe bẹ́ẹ̀ ọjẹ́ mi tí ó jẹ́ ìyẹn wa. ilé ààrẹ ìgbà wo ṣẹlẹ̀ kúrò ọ̀rọ̀ àwọn ìṣúná ìṣúná ìṣúná ọlọ́wọ́ bá sọ wípé nínú àyà mi tí ó fi yé wa wípé èèyàn bí wa lè ṣiṣẹ́ ọlọ́wọ́ ìjẹ́ra tó lọ́wọ́ ti fún wa nìyẹn. ọlọ́wọ́ sọ pé ọ̀bẹ arúgbó nàmi pọ̀blìkà ńlá rìjálà lóhì ìlẹ́yìn mi àgbẹ̀rẹ̀ kùrọ̀. wọ́n bá wà á. ọlọ́run láàárẹ̀ ṣáájú ṣáájú rẹ̀ àbẹ́bí àti kọjọ́ ìyẹn jẹ́ ìdísí ọ̀rọ̀ padà káàfáà tí wọ́n pè lórí bọ̀ tó sọ wípé obìnrin bẹ́ẹ̀ wà lórí ọlọ́run sọlọ́ wa máa wọ̀ tọ́lẹ̀ ṣe ọlọ́run láàárẹ̀ ní kẹ̀kẹ́ pé nẹ́bí ojójì sí ọlọ́run ọkùnrin ni wọ́n bá ń jẹ́ ẹ̀rí lọ sí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó hánà sáré pé wọn láti àtàbọ̀ ní ọmọ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ bí i báàdọ̀ wàlẹ̀ báàdọ̀ lórí jáde lọ́sọ̀yìnbó ní mọ̀tàtà wọn ní nísà ìlọsọ̀yìnbó ní mọ̀tàtà wọn wọ́n ti àwọn ọlọ́wọ́ àlùfáà lè. ìwòtọ́lọ́wọ́ bá ṣe fẹ́ẹ́ nìkẹ́ máa rẹ̀ kẹ́ rẹ̀ ìpèpè búri ṣé o tọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe obìnrin ò lè jáde ní ọlọ́wọ́ ìgbà àwọn ọ̀sẹ̀ wìláyà bí ká darí ká fi gómìnà ká sáré iṣẹ́ ọkùnrin ni lóbìnrin bá ti ayé wọn. anabi sallallahu alayhi wa sallam kòlélá yòókùnlé ọ̀hún wọn lọ́wọ́ àmọ̀ràn ọ̀dùnkì rà á. àdìjọ́ kí òní jèrè tí wọ́n bá ní ta lọ́gá ló bì í ni. <laughs> òní jèrè tí wọ́n fi wọ́n darí sùkúù wàhálà fún un. òye ní kókó bí kí wọ́n yàrá yín rí gbogbo ẹ̀kọ́ bí kó máa fi lú bí ọ̀kẹ́ ó jẹ ẹ ẹ gbàgbà mi ẹ dàpọ̀ ẹ ọ̀gá yìí ẹ ta tọkùnrin náà fún obìnrin ah! kì í ṣiṣẹ́ tọ́lọ́run yìí obìnrin kọ́ darí ewu tọkùnrin lè ṣe tóbìnrin lè ṣe ọkùnrin lè ṣe ànábì ọlọ obìnrin lè ṣe ànábì ọlọ àbá wa kọ síra wọn ló fásitì àbá tó lùbú wà fásitì àbá tó lùbú wà kọ ẹ̀sọ́ba tó lóko wájú. ẹ̀dá ìwé kọ́ fálísàfà tó lóko wà èyí fálísàfà nínú ìsìlámù kí ló kẹwàá bẹ fálísàfà nínú ìsìlámù. àbáwọ̀ onídẹ́gì lọ́kọ́ fi orí burúkú ní yẹrẹ orí burúkú ni torí bí yọ ọ̀pọ̀ ọdẹ yọ ọ̀pọ̀ ọdẹ bí òtún orí burúkú ni ẹ̀kọ́ ti mọ́ fọ́pọ̀ ìlú wa ọmọ aka ẹgbẹ́ ti wípé kí ni ṣe kí ni ṣe kí ni ṣe ìbọn oníjàmbá sábà ó ti jáde ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ wọ́n ní ká kírun kí ló dé àtẹlẹsìn wọ́n ní ká gbàgbé kí ló dé àríkì ìtàrẹ ọ̀dà wọ́n tún ní ká lọ sí ọ̀pọ̀ uh, ajọ́lá àpọ̀lá ọ̀dà kí ló dé sáré sí rẹ̀ àwọn káìpà ọ̀lẹ́ bàbá bẹ̀ bó o lè jẹ́ english àwọn kẹlẹ máa bá lò rẹ ní ẹdẹrì pé ìwé ìdáná kẹlẹ àwọn ẹgbẹ́ pé ó gbà mí pé ní fáfá tòlùbù wà ẹni pé wọn ò sí ṣe fáfá fáfá tòlùbù wà kì í fẹsẹ̀ ní bẹ́ẹ̀ èkó wọn fẹ́ sàlàyé kí ní jà lẹ́nu wọn fẹ́ sábà náà wọn kiri ọ òun wọn pè ẹni pé ìrònú nípa àdúgbò ìrònú yẹn ní sèkì wọn wà lónìí ọlọ́run tó rí àwọn ọ̀rẹ́ ńkẹrẹ ńkẹ ó sì wọ ọ̀rẹ́ nìkan pé kọjá nẹ́bí ọlọ́wọ́ ọkùnrin ni wọ́n máa ń jẹ́ òṣòbìnrin bẹ́ẹ̀. àwọn bá sọ fún mi pẹ́pẹ́ yẹ ká ní wọ́n ní àdébí ọlọ́run ti mọ yá lọ. ọlọ́run bá sọ̀rọ̀ àdébí ọlọ́run ti ya Musa ọlọ́run tó wà ọ̀kẹ́ ilé ìlà ọ̀hún lè Musa ó dùn wá bàbá mi kú àbá káyọ̀ kòkòrò yìí ànábì ọlọ́run torí gbólóhùn tọ́lọ́ wí fún kiri ọ tó wí fún ìyá musa wí bẹ́ẹ̀ fún kiri ọ fún kòkòrò yìí pé ìwà kòkòrò yìí má lọ mú gbogbo àwọn àdídùn kó fi sóyè ọ̀yàgbẹ́ ìfaráyé ọ̀dà fàlí fáwọn èèyàn àjálù pàdé ẹ̀rí ọlọ́run kòkòrò yìí <laughs> ẹ náà fòrò ká ló yọ ajínigbé fún àárẹ̀ lọ́tọ́ àní ìdí gbogbo òrònú bálabàlá yìí ansafa tó lògbó wa kọfọ sàn tó lògbó wa lé sọ ọlọ́run sọ yìí pé ààrẹ ṣáájú ṣáájú rẹ àǹdẹ́bí àfikọ́jọ́ ọkùnrin ló fi ìpìlẹ̀ yìí jù ààrẹ ṣe ẹyọ sí wọn iṣẹ́ ẹyọ tá ààrẹ sí wọn bí àìlè kúrọ̀ lọ jà wọn aráàlú. ọlọ́run bá tó sọ ní ayọ̀ ìgbéyà wọn aṣára lè dé ní ìwà lè dé sí alábíyá àfikún mọ́rọ́sọ́nù ọ̀hún rẹ̀ ń kó ọlọ́run ní ẹ̀yà àlùjọ ṣé ìrẹsì òdi wa báyìí látọ̀dọ̀ yìí ó ní eléyìí á ìdẹ̀ra tó máa dojú ẹ ní. ẹ ẹ ó já sí pé rẹ̀ ń tẹ́tí wọ́n rẹ́ sí ìyá rẹ̀ yẹn. ẹ ìwà wa ti rẹ̀ tá a jẹ́ bí tá a jẹ́ ìwò bá jẹ́ ẹnìkan wá nínú ìkólọ́ ọkọ̀ alẹ́ tí mo máa fọlá bá agbóhùn sí wíìsì irú ìdàrẹ́ aláǹsẹ̀jù àbí ni tí wọ́n ń dàgbòrò rú ọ̀bẹ ni lọ́rí tí ó dorí bíbá rẹ̀ lọ́ba kan lábá lọ́sọ̀kalẹ̀ ẹ dákun àbá sáwọn eré ìkéwì ẹni ó lè dákun ra níta ẹlòmíì tó lọ lé ìkéwì kẹ́ ti gbàgbé ẹ̀ tẹ̀lé tí wọ́n bá tó lábá gbọ́bọ̀ tó mọ wọ́n wí. tó ọmọ lè fà ìdá fíkù tó bá ti tẹ̀lé ti àlùfẹ́ yìí. tó kúndùbà rẹ̀ kan wá wí nìtò kí làbà ni wọ́n wà sọ ìfáwé ṣe àwọn àdìsí ní yímọ́ ní àbí àdìsí ní yímọ́ ní. sọlọ́wọ́ ṣe ya sọ́nà àyà bèbè àwọn ọ̀rẹ́ rẹ̀ kẹ́kẹ́ ìlànà ìlànà ìlànà ìpàwọ̀ rẹ̀ na pẹ̀lú àwọn òjò ẹ̀. á sì lè láwọn yẹn máa gbọ́ yorùbá làwọn àgbà á wí yorùbá. láti sẹ́ni ìdíkì wa máa tú àyà ilé ìsìn wa máa fi wò. èmi lọ lọ sùkúù lu wa. èmi ó sì lọ sùkúù kẹ ìjọ tẹ́sí ọba ẹ̀ òun ìjọ tí ẹ̀ bá fẹ́ fẹ́ẹ́lì kẹ̀jì ẹ̀ tó yẹ wá bọ́ tàwa sí ìbò ìbọn àwọn akọ́lẹ̀. ìyọ́ kẹ́ máa wò irú àwọn akéwì pé mistake làwọn máa ń sọ káàkiri òjá rí ìbò sọ yìí ìyọ́ kẹ́ máa wò pé àti ah, ìbò lẹ̀ wà lẹ̀ ní sọ àbí kẹrin orí bí òjò ìbò ọ̀rọ̀ àwọn lọ́rùn tó ní pé mistake làwọn máa sọ pé ọyẹ tó lẹ́yìn ìgbà tó ti wí kiri ọyẹ tó wí kiri kẹlẹ́ yìí rẹ̀ bí wá sí wà lórí ti pọ̀ gbogbo ẹ̀ ń ju lura wọn ìyọ́ máa wò ká ah, wàhálà ti tẹ̀lẹ̀ sí ìtẹ́ra tó tóbi gbà kò sì fún ìrẹsẹ̀ kọ́ láàrin wa náà. láì tó ti kúrò máa ń rọrùn mo ká tó bá tù á lè bá wọn sọ̀rọ̀. àwọn èèyàn náà ti fi kí ni o wọ́n á lè padà sọ́dọ̀ ẹ̀ sígá ń bẹ sọ lẹ́ẹ̀kan kò yé wa. ayé tó darí fóònù yóò ti lè kọ́ ìta bí kàfíìnì fi ẹsẹ̀ nírọ̀ yá rẹ̀ ní báyìí wọ́n fẹ́ tẹ́ tó ń tẹ̀ mọ́lẹ̀ ní èdè papọ̀ náà lọ́wọ́ akẹ́lẹ́ ìwà bíi ìdìbò dà lọ́wọ́ rẹ̀ kọ́ba lọ kí ló fi béèrè lọ́wọ́ ẹ̀ ọba tó béèrè kò sí ọdọ mẹ́fì béèrè lọ́wọ́ ẹ̀ kò sí lẹ̀ rárá ó lè máa ṣe yáàdì yáàdì ó sà yáàdì. wọ́n ní torí ẹ̀ lọ́wọ́ ọba àti wa sọ yìí pé yẹn kí ló alẹ́ yìí ní àyà ti yé ẹ́. ọlọ́wọ́ bá ní àdínú dẹ́ra tọ́lọ́wọ́ bá ṣe òun ni tí ó gbé ìrẹ́nsẹ́ dìde láàrin wọn. ọlọ́run ṣe dẹ́ra pápá ọlọ́run ti ṣe dẹ́ra fáwọn onígbàgbọ́ òdodo. àlàyé dẹ́ra náà nìyẹn nígbà tọ́lọ́wọ́ bá tó gbé ìrẹ́nsẹ́ dìde nínú wọn ẹ̀yà wọn gángan. sọ pé pé ọba ka áyà rẹ̀ fún wọn títí àlùkò áàdì yóò sì máa fọ̀ wọ́n mọ́ pẹ̀lú pé yóò pa wọ́n láti ẹ̀dára yóò kọ́ ohun tọ́kẹ́kọ́ kẹ́mi wọ́n lè fi mọ́ wọ́n lè mọ́ kó nínú ìdọ̀tí inú epo ti rò pọ̀ mọ́ wọn nígbà wọn ń lọ́wọ́ kí wọ́n tó gba ìsìláàmù yóò sì tún máa wá kọ́ wọn ní Al-Qur'an bí ṣe ń kọ́ wọn lálùkọ́ án yóò máa fi súnlẹ̀ rẹ̀ ṣàlàyé rẹ̀ fún wọn. àtẹ̀dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé rẹ̀ǹtẹ̀ yìí dé nínú sínà àìmọ̀kan tó fojú ẹ̀ tó kíá onífọ̀kan tó wá wà àwa tó débi ayé àtúntún kan ọlọ́run ní àwọn àlàmọ́ àtọ́ bá ti gbọ́n mùsùlùmí. olùgbàgbọ́ òdodo níbi ogun Uhud àti ìdí pàtàkì tí mùsíbà yẹn ti kàn wọ́n ọlọ́wọ́ sọ báyìí pé àwọn àlámúná àsọ́bàtìkùn mùsùlùmí ọlọ́run ní sí gbogbo ògbà ìyẹn ní wípé àdìgàdà sọ wípé ṣé ń gbà tí mùsíbà ti kàn yín ìròyìn tó kàn yín ní kọ́hàn. من قتل التابعين منهم ìmùtọ́kẹ́ wọn ní kọ́sọ̀ nípa bí wọ́n ti pa àwọn fẹ́ǹsì nínú àwọn mùsùlùmí. ṣé nígbà tí mo ti bá kàn yìí kọ́dà sọ́tún. Thank you. pé nígbà tí kò sí bá kẹ́yìn tó ṣe pé wẹ̀ ìyẹn níbi ọgbọ́n fẹ́kọ̀ọ́ tí wọ́n pa sẹ́wọ́dì náà yẹn sọ̀hárà tó ṣe pé rú ìlọ́gbó méjì bẹ́ẹ̀ yóò sì ṣẹlẹ̀ sáwọn ọ̀sẹ̀ bọ nílé ogun bá dàrí. tọ́lá àwọn ọ̀sẹ̀ bọ nílé ogun bá dàrí wọ́n pa sẹ́wọ́dì nínú wọn ó sì rú wọ́n kó lẹ́rú àwọn sẹ́wọ́dì wọ́n kó lẹ́rú lu wọn ọmọ ẹ̀ pé ìlọ́po méjì ohun tó ṣẹlẹ̀ bẹ́yìn lọ ṣẹlẹ̀ sí wọn. ó ti wá jẹ́ kẹ́hìn àgbà yìí pé kólítùm á ní hádà. ẹ máa sọ ẹjọ́ kò lè léyìí tìwú sí o bolo ti wá o òun tó sí wa bolo ti wá o. Ah láwọn àti àtúndé mùsùlùmí tí mo lè yí ti wá o ọlọ́run wa ní àdẹ́sì náà ló ń pè é. ẹ̀rì pé mo sọ̀rọ̀ pé àtẹ́wò tọ́lọ́ba nífẹ̀ẹ́ yẹn á mú wá nípa ìyapa sí ìyapa. ọlọ́run wa ní àdẹ́sì máa sọ fún ọ yí pé lọ́dọ̀ wọn náà ló ti wá. ọ̀dọ̀ ọ̀dọ̀ ìlú ti wá ibùdó àbí hatim látọ̀dọ̀ Umar ibn al-Khattab. لما ibùdó àbí hatim látọ̀dọ̀ Umar ibn al-Khattab wọ́n ní wọ́n sọ yìí pé nígbà tó di jógo ọ̀sẹ̀. nínú ẹ̀ làámi lùmọ́kùnrin ẹ ó kìbù yẹn níbi ọdún tó tẹ̀lé bá dárì ó kìbù bìmọ̀ sọ́dọ̀ òun yẹn ó bàbá jẹ wọ́n jà mùsùlùmí níyà ẹ irun táwọn mùsùlùmí ṣe níbi ogun bá dárì kí lẹ́sẹ̀ báwọn mùsùlùmí dá àbáwọn ọmọ òrùn sọ pé mi ní àkàtúntì ìmùlẹ̀ fi náà torí pé wọ́n gba ìfìyà nínú ọgbà déèlì kìí kí wọ́n gba béèlì wọ́n wá máa fẹ́ wúlò lílo wọ́ wọ́n fẹ́ fẹ́ wọ nílé o bákẹ́rẹ́ àwọn sábẹ́ jíjẹ́ ọlọ́run kúta lọ fún jíjẹ́ ọlọ́run ẹsẹ̀ níyàn débi pé ilé ẹ̀rí wá dùn jíjẹ́ ọlọ́run wọ́rùn. yàní ibi iwájú àwọn egun ti bẹ wọ́ọ̀rù lọ́jọ́ tàbí sọ̀tàlá ẹ̀jẹ̀ wà ń sọ lójú òjijì ọlọ́sọ ọlọ́wọ́ wa ń sọ ayà kàrẹ̀kẹ̀ ẹ̀. ọlọ́run ti ṣe ń gbà sínú kò sí ibà tó bá jẹ̀ yìí tó ti gbé lọ́kọ méjì ẹ̀ lọ́dẹ̀ ti fi àwọn ọ̀sẹ̀ bọ́ lẹ́ẹ̀ma sọ yìí pé a ní ada ọ̀dọ̀ wọlé lẹ́yìn gbà wá o. ọlọ́run tẹ̀lé àtẹ́bí dáhùn olóhùn yìí pé lọ́dọ̀ yín náà ní pẹ̀lú ìrapadà yàrá béèlì tẹ̀sà ọ̀yẹ́kẹ́ ti gba béèlì àwọn ọ̀sẹ̀ bọ́ ẹgbà béèlì wọn. ìkànnì yẹn afọwọ́sùn abẹ rọgáyé fún adẹsẹ àti sudai wọn lè kúrò wá sí lẹ́yìn bí àǹfùsì fún ìyẹn ni wípé pẹ̀lú òkùnfà bẹ́ẹ̀ ṣe yí apákó jíjẹ Ọlọ́run bá ló jẹ kí yẹn ṣẹlẹ̀ ṣé bó jíjẹ Ọlọ́run bá pa yín láṣẹ yí pé ààyè náà wáyé ẹ gbọ́dọ̀ gbọ́ ẹ sì fún bẹ́ẹ̀ àwọn owó nìyẹn ìyẹn làwọn ẹni tó yẹ pé wọ́n ń ju ọkọ̀ tí wọ́n ń ju ọkọ̀ aláwùsọ̀ sálọ́wọ́ fẹ́ ẹ̀gbọ́dọ̀ kó mi ẹ̀dẹ̀ kó mẹ́ ìwọ tó fà á nìyẹn. إلا الله ọlọ́run ọba dádájọ́ ọlọ́run ọba adálè ni lórí gbogbo nǹkan ìyẹn ni pé ó máa ń ṣe ohun tó wù ú adájọ́ ohun tó bá fẹ́ kò sẹ́ni tó lè sọ àsọlé lórí ìdájọ́ ọlọ́run sẹ́nìkan bá dáa sẹ́lẹ̀ yóò tún dáa ọdún mẹ́wàá wọn lè máa dájọ́ lọ ẹjọ́ àlùmọ́sọ̀fà tó lójú lòdì olóòtú ojútọ́lá ni wọ́n yẹ kí ọlọ́run ọbàjọ́ tó fi wọ́n yẹ kí ojútọ́lá ilé po àbí ọmọ abẹ́kúta rẹ̀ ó ní wọ́n yẹ kí igi rẹ̀ tó ti wọ́n yẹ kí àbẹ̀tí rẹ̀ tọ́jú márùn-ún àbí ọdún mẹ́wàá rẹ̀ fọ́ yẹ kí kẹ̀kẹ́ ń tún jẹun tó tún tó dá àtúnlọ̀ tó ṣùgbọ́n lọ́wọ́ baláwọ̀ àkìrà lè fọ́kùnrin yìí sẹ́ni tó lè sọ àsọlé níbi ìdájọ́ rẹ̀ lọ́ba ti mú wa. ọlọ́wọ́ aṣọ pé wà mẹ́ àtọ́nà tó bí ẹ ọmọ níta parí àdé fàmì ẹ̀ ọlọ́run bá sọ wípé wọ́n ṣẹlẹ̀ sí níjọ tí ikọ̀ méjèèjì pàdé ọ̀sẹ̀ bọ̀ àtàwọn mùsùlùmí sísù táwọn abẹ́yẹ mùsùlùmí fọ́bi ìdìlá pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ọba ni. ìyẹn ni wípé sísá yín kẹsà níwájú ọ̀tá yín àti bí àwọn ọ̀tá ti pa àwọn àkójọpọ̀ kẹ́tù yín àti bí wọ́n ti sáwọ̀ míì lọ́gbẹ́ tó yín pẹ̀lú dájọ́ ọlọ́wọ́ bá pẹ̀lú kádàrá ọlọ́wọ́ bá ní ọlọ́run tí ọgbọ́n tó pé tó fi ṣe bẹ́ẹ̀ wọ́n ní aláwọ̀ ló ń bì ní àti kí ọlọ́wọ́ bá fi lè mọ àwọn òwò ni wọ́n jẹ́ onígbàgbọ́ àwọn tí wọ́n máa fi sùúrù tí wọ́n á tó sinsin tí wọ́n ò sì ní bì kó lójú ọ̀dọ̀ dúdú tí wọ́n wá.

wọ́n sọ fáwọn mùsùlùmí bí ẹ wá àbí wọ́n sọ fún wọ́n sọ fún àwọn kùnẹ́bí bí ẹ̀gẹ́ wá kọ́ọ̀tì lù fi sabilillah ìyẹn ni wípé ẹ wá jagun sójú ọ̀dọ̀ ọlọ́run ọba àwọn ìdí màrún àbíkẹ́yìn náà sì wá fún àwọn mùsùlùmí tí wọ́n fi pọ̀ kọ́ọ̀lù wọ́n máa dáhùn yìí pé tá a bá bọ̀ pé jàǹbẹ̀ á tẹ̀lé yìí ẹ wọ́n ní àwọn èèyàn Abdullahi ọmọ Ubayi ọmọ Sàlú lọ́nà ọba ń sọ̀rọ̀ ń pa wọn àwọn yẹn sá padà lójú ọ̀nà tí wọ́n tẹ̀lé àtẹ́bí tẹ́lẹ̀ lọ́sọ̀gbù wọ́n sá lójú ọ̀nà. kọ́lé dàbá òun sílẹ̀ lè mú mi nínú àwọn nílé yẹn gidi ni wọn àwọn kan náà mú ní bá wọn. àwọn ni pé àwọn wọ́n wá ń ọjọ́ òkòrò bí ẹ padà ni pé ọjọ́ òkòrò ẹ padà ẹ wá lọ jà ẹ wá lọ fún lọ́wọ́ ẹbọ kí ọ̀tá di ẹ̀rẹ́rù tọ́pọ̀ kẹ ẹ̀rù ọ̀bà ẹ̀yẹ má tún padà tí wọ́n bá wò pé jórojóró ni wọ́n rí tí wọ́n bá ṣe kọ́ ni wọ́n bá ṣe wù wọ́n. ẹ̀rí abdullahi abbas àti ibrahim àti sa'id mùsùlùmí àti sahad àti àmúsọ àti hasan àti sudan ìyẹn ni pé ìrú sàwádà ìmùsùlùmí rẹ̀ ẹ lọ ń ké jíjà máa mùsùlùmí ọ̀pọ̀ ẹ má padà iná ẹ̀ fún wọn kí alhassan lusọ́ọ̀lẹ̀ wọ́n ti tún àlejò ìfà òun bí tù á ẹ̀yin náà ti ẹ̀kú ọkọ̀ sàdúà náà àwọn olùgbé rọ́ọ̀bì kù ẹ̀yin náà sùn bọ̀ wọ́n ọ̀dà ńlá ló wọ́n wá mú di pàtàkì wá fẹ́ àlè ṣe bẹ́ẹ̀ aláfàdà sí wá ní láwọn alábòkè dáadáa. Tọ́ba ti bá a yìí pé ogun bẹ tá a pàdé ní tòótọ́ àwọn tẹ̀lé yìí. Àkọ́kọ́ sógun kẹ́kẹ́ tẹ̀ lọ ọjà ogún sì bẹ́ẹ̀ ọ̀sọ́gun kẹ̀kẹ́ tẹ̀ lọ ọjà bí tẹ̀ lọ yẹ kò sí dà kẹ̀kẹ́ lẹ̀ lọ ọjà ni sábà òfin já ń bẹ àwọn adé ti máa tẹ̀lé yín ìyẹn ni pé ọlọ́run sọ pé ọlọ́run wá ní òfò lè lè kó fún mi ọmọ èdè náà kọ́ mọ̀ mí nínú mi lè yìí náà. ẹ láwọn ẹ ti yẹ níjọ́ tí wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n súnmọ́ àìsí gbàgbọ́ ju ìnígbàgbọ́ lọ ló jẹ́ kí wọ́n máa mẹ́rin wá pé adlẹ̀ ṣàtọ̀ kọ́dítà sàkọ́ lábò bìhín àwáì fọyàkúlù fi hálẹ̀ akọ́bì ilà kófìrì wọ́n fi hálẹ̀ akọ́bì ilà ìmáàlì torí ìyẹn máa yí padà àìnígbàgbọ́ wọ́n súnmọ́ jọ yìí. الله أكبر يقولون بأفواههم ما ليس في قلوبهم يقولون بأفواههم àwọn ènìyàn ìyá ọmọdébí kí yẹn wọn fẹnu wọn sọ ohun tí ò sí lẹ́mìí wọn wọn ò sí lájẹ ọgbẹ́ pé wọn táwọn sọ lálàáfíà gbólóhùn tó ń sọ pé ká má bọ̀ pé jà bẹ àjàdé rọ wọn pa wọn sọ lẹ́nu ní ọ̀dẹ́bí wọn torí wọ́n mọ̀ wípé àwọn gbogbo kẹ́ máa wá sínú àwọn ọ̀sẹ̀ bọ̀ láti ìlú tó jì wọ́n sì wá dáadé ogun yàwọn mùsùlùmí ẹ̀rí nítorí mùsíbà kọ́kẹ́ wọn níbi ogun bá dáadé wọ́n má mọ̀ dájú bẹ́ẹ̀ wọ́n wá ń sọ fáwọn mùsùlùmí pé táwọn mọ̀ pé jà mẹ́ni àbátẹ̀lẹ̀ yìí kò sí jà fi kẹ́kẹ́ ń tara yín láàbù lọ́ni. wọ́n láwọn ènìyàn àwọn ọ̀tọ̀ lẹ́nu àwọn mùsùlùmí ni wọ́n àtìlẹ́ má rí wọ́n wàá tẹ̀ wú ká ìlú mẹ́rin òun ìdáàlú láàmà hàlà tọ́lọ́wọ́ sọ pé wọ́n lọ́wọ́ àlọ́ fi mọ́ ẹ̀ ṣùgbọ́n ìhun tí wọ́n ń ṣe ọlọ́wọ́ bọ̀ ìhun tí wọ́n fi pamọ́ ọlọ́wọ́ bọ̀ wọ́n ò lẹ̀ fi tọ́dún tó sínú wọ́n tó fún jáde níbi náà wọ́n fi jà bẹ́ẹ̀ àwọn akẹ́wọ́n jáde ìmọ̀kò síjà wọ́n jẹ́ màmá àwọn mùsùlùmí ìjà òsì àwọn fèfèrè yẹn àwọn ìkẹ́bọ̀ ìjà òsì ìsẹ́ni o. wọ́n rẹ̀ rò wọ́n rẹ̀ rò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó ń bí bájáde wọ́n bọ̀ o. wọ́n á rí ọ̀sídà kẹ̀kẹ́ ń dara yín láwọn táwọn àwọn òfin jà pé àbájáde ọlọ́run ní ọ̀rọ̀ wọn pa ọlọ́run tẹ̀kọ̀ kẹ̀kẹ́ ọ̀sìn pamọ́. náà alẹ́ aláwọ̀ ẹ̀sìn yẹn ni wọ́n sọ fáwọn èèyàn wọn àwọn ti jókòó wọn jókòó sílé wọn lọ sógun wọn lọ pé láwọn àtọ àrùn rẹ tó báyìí kí wọn gbọ́rọ̀ sí wa lẹ́nu ni ìmọ̀ràn tá a fún wọn pé káwọn náà má jáde báwo ṣe jáde wọn ò ní pa wọn lójú ogun afúnwọ́gbọ́ rẹ̀ kí wọ́n bá lọ wọ́n sì fi wọ́n sì lọ ọ̀gbọ́mọ rẹ̀ wa ọlọ́wọ́ àtọ́jọ́ da ẹ̀yin onímọ̀ rẹ̀. wọ́n dẹ̀ yí gẹ́gẹ́ alára ẹ ti kú dànù fúnra yìí nígbà tẹ kú tó gbé fún bòdù yẹn ẹ ti má gbọ́ láéláé tó àyè kó tọ́ lẹ sọ. ìyẹn ti pé tó bá já sí pé kéèyàn jókòó sójú kan ọmọ bá là yẹ níbi pípa á là yẹ níbi ikú ọ̀yà ajá kọ́sẹ̀ tó pẹ̀lú ikú mọ́ sí nìyẹn. ikú sì máa dé. kódà kẹ wà nílé gogoro ọyọ ẹsẹ wo ẹgbẹ kúkú lórí ara yìí ẹgbẹ lóòótọ́ ni àmọ́ àbújá látọ̀dọ̀ jáde abdullahi wọ́n ti tẹ ráyà yìí ọsàn kalẹ̀ nípa abdullahi ìbúnú yìí sàlóòlì olórí àwọn obìnrin bí ń يوم لا قدر أم يوم قدر يوم لا قدر لا أرحبكم ومن المقدور لا ينفي الحذر أفاد في أي يوم جو من تومي من الموت أخير مما تقول yàwó la kó tirọ àmúyàwó òdìẹ sọjọ tí wọn kádà la kú ní ma sá fúfú ajá gbé dara sí làbúrò nígbà tí ti kú jọ nìkẹlẹ àmúyàwó òdìẹ àbíjọ tí wọn kádà la rẹ yàwó la kó tirọ la tí wọn kádà la kú ní ma sá fúfú ní ilẹ̀ dara sí làbúrò. ومن المقدور لا يرفي الحذر ìjọ tí wọn bá kàdà rẹ pé kó máa wáyé sí ọdẹ sọra mú. ẹ bá tó ba kada í kú maa àbámọ̀ yẹn náà yọ mo yẹn rẹ ọlọ́run kò ni ata lórí dáadáa láti rí àyè sáà. Love. Five, seven, eight. تسعين آه عليك أن تأخذ أخذنا تسعة أبا قريبة أبو قريبة wọ́n pẹ́. Náà. Ẹ jẹ́ ká sọ wájú. Ká sọ wájú dára ọ̀sìn fáwọn ọmọ mínísítà ẹ̀ pé àwọn akókòrò fáwọn ẹ̀ tí wọ́n máa fi kú wọn fẹ́ lọ. pẹ̀lú kó yà ọ̀gá ọ̀gá síá ẹ̀wọ̀n níbi ní ọjọ́ yìí àwọn kẹsẹ̀lẹ̀ owó ṣẹlẹ̀ fẹ́ẹ̀ lọ́wọ́ tó ti dáwọn fún wọn ní àdéhùn fún wọn. ìyẹn ti bá dàdí. ó dogun mọ́ wọn lọ́wọ́ ni wọ́n fẹ́ lọ dáwọ̀ ni wọ́n tó kù làjà mọ́ àwọn mùsùlùmí ẹ̀ ibi ẹni kéèyàn sún ó sún ọkàn ìgbìyànjú bá tóbi kọ́ máa sún sí yóò wọlé àfẹ́sì kódà kagbara rẹ̀ má ka ẹ̀ wá yóò fèsì ẹ̀gbà ẹ̀ wá ẹni ń sún mo ti lókè níbo ni kí n tún máa lọ bẹ́ẹ̀ náà lọ́rọ́ ṣe rí ẹ̀jẹ̀ tó gbádùn kó fi mú ní kórè mú tó yọ nípa ẹ̀sìn ní ọjà wọ́n wá níwọ̀n sí náà ẹ bá tún lọ ẹ tún lọ tó kò fi àjà mọ́ wọn á lọ kó bìtìbìtì wọn lágbolo wọn pariwo wọn jagun wọn gbogbo ẹ̀ wọn bí kí ẹ máa ṣe rání sọ̀rọ̀ ìgbẹ́ ni wọ́n fi jáde mùsùlùmí ọ̀jẹ̀ níyà títí tó máa ṣèlú ẹ̀dẹ́kùn fún aláfẹ́rẹ́ bí àwọn ọ̀pàyàwọ́. ìṣẹ́ ọlọ́wọ́ agbábọ̀ ẹ̀ ṣe ká lọ́ọ́ pàdé wọn àwọn òṣèlú níbẹ̀ lọ́ọ́ ti lọ́ọ́ pàdé wọn jẹ. abẹ́ lọ ta ọ padà lóṣù iṣẹ́ làwọn òkàwọ́ ti kéré jọjọ fáwọn àkọ́kọ́ ogun sí i ṣe pé yẹn lè sàkó òfìfì sùúrù kẹlẹ ọlọ́run bá fọ anẹgà táwọn tó jagun bá dà nìyẹn gbá ẹ̀yìn mọ yorùbá ṣe tó ọkọdé kẹ fọkì ẹ máa ṣe bẹ́ẹ̀ bá ṣe fẹẹ fọlí kì iṣẹ́ ńlá ni wọn ṣe ìgbọ́n tí wọ́n fìdí ọlọ́run ṣe bọ̀ wára jẹun ìlà pẹ̀lú hekima àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀.

òpó ni wọ́n fẹ̀gbẹ́ kọ̀ọ̀kan pọ̀ ní. tó bá lẹ́ẹ̀mí ẹ̀bẹ̀ nìrẹ́ bá fún ìgbà bíi fẹ́rẹ̀ lọ́ba lọ sí ẹ̀ láì wá abẹ́rẹ́ fún àdíyàwó ọmọ ẹ̀ ẹ̀gbọ́n ọ̀dẹ́ ló fún àdíyàwó ìyàwó rẹ̀ ìyá rẹ̀ aláàbí kú sẹ́kọ̀ọ́ lọ sí sẹ́rẹ̀ ẹ̀wọ̀n táyé tó la rẹ̀ sábà bá rẹ̀ àwọn yẹn bá tún kalẹ̀ oúnjẹ nísàlẹ̀ ilé rẹ̀ ti bẹ̀ lórí òkè òun náà ti jẹun sẹ ẹ̀ka ní òkè wọ́n ti mú omi ìgbé ọ̀gá náà ti jẹun fún ọmọ rẹ̀ ọkọ̀ yìí ti yá wẹ̀rẹ̀ o. gbàtẹ́ ìyàwó àwọn bá gbé kiri aṣọ kiri lọ́ọ̀yà wọn náà bá wọn gbé òun kó fáìlì dání wọ́n bá jáde dání á wẹ̀rẹ̀ kiri lé ó lóun ló sì bàbá òun ó tún ló sì yẹ iṣẹ́ wọn ní àdúgbò àyọ̀rọ̀ o. ní ìyàrá ti lẹ́ni ẹ̀ bàbá rẹ̀ bá kú ìyá rẹ̀ tó a lè ṣe góòlù ká fi ṣèdárò ọ̀bọ tí ń bá mẹ́sẹ̀sì sí orí ọ̀rọ̀ tàbí kẹ́yẹ̀ sí lọ lọ́sọ̀ àbí àtúntẹ̀lẹ̀ ọ̀pọ̀ sí tẹ́lẹ̀ lọ. torí àwọn bí táwọn ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀rọ ajókòó kalẹ̀ pẹ̀lú bí ìdẹ́sì bá jókòó lágbára wa ìpínlẹ̀ àbísù àwọn olùmọ́tẹ̀lẹ̀ ìsìnkú náà lọ́wọ́ àbí kẹ́yẹ̀ máa sìnkú náà di ìjókòó yẹn wọ́n bá ti jókòó kò sí apàdàjọ́ jẹ kẹ́yìn ìsọ̀sọ́gbọ̀n pẹ̀lú ẹ̀dá ẹni ti ní dáradára yìí àágùn kì á máa wò àwọn ọmọ yóò jẹ yóò jẹ bàtẹ pọ sọ bó ti obìnrin ní ìjọ mẹ́ta bóyá máa bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ fámìlì ẹgbẹ́ fún tóbi àtìkápọ̀ fún ìjọ mẹ́ta àyà àti tó bá jọ pé lọ́ba ní oṣù mẹ́rin àti ìpínlẹ̀ ìjọ mẹ́wàá ọkùnrin ò ní mẹ́ sọ bó ti pé yọ àtọ̀ pé ẹlẹ́yìn ìgbà àti ìpínlẹ̀ máa lọ kí ló dé àbí tẹ bá fẹ́ máa lọ owó kú tó ń bàjẹ́ ti bàjẹ́ náà ìwé ìwà fẹ́ máa lọ wó kó ìyẹn lè máa lọ wó kó àwọn tó gbé kọ́ máa lọ wó mo yọ ọ̀padà fẹ́ ẹni bí bá kẹ́kọ̀ọ́ wọ́n máa lọ sí lórí ìpele wọ́n máa lọ bó mi tó dá bẹ́ẹ̀. Ẹ kọ́ bàjẹ́ sọ, ẹ kún lè bàjẹ́ sọ. lórí ẹ̀rọ pàṣẹ mú fún kàkà ṣùgbọ́n àtàtà ẹ̀jẹ̀ kásà ẹ̀ ọba ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bá lọ ra àṣà àṣà àpà kúrò ìyẹn bàjẹ́ Thank you. kọ́ ah. kò so nílẹ̀ tí wọ́n ń dára oríṣiríṣi. bàbá kẹ́mi kò so ń jèlò bó ti lọ sí hànú ọdún ìlú ó yà mí lẹ́nu fún gẹ́rẹ́ o bó ti sọ ni wọ́n ti sọ yẹn pé ní ẹ̀ ń jẹ́ àyàn àkádíjà kò lójoojúmọ́ tó ń tọ̀ wọn kú àfi tó bá gbàgbé lóko àwọn àmọ̀ bóyá wọn náà ń jọ́ tó padà fún un kò sí nǹkan kan náà lè fi báàgì lẹ́yìn kan máa ṣe dáadáa wọ́n máa dá mọ̀lẹ́bí pọ̀ wọ́n tó lè ní sẹ́ni ẹ̀kún yìí tó o bá tún ṣe láburú tó o dá mọ̀lẹ́bí pọ̀ sí pé wà ní ìjọ ọ̀fẹ́ láyé àbọ̀ ní gẹ̀ẹ́sì ṣòwò tó lè jẹ́ kí dúkìá yẹn pọ̀ kẹ́mi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní kẹ́mi ṣe rẹ̀ ní kí kẹ́mi máa dá mọ̀lẹ́bí pọ̀ bá tún ṣe dáadáa fún un dábàá bẹ́ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n làkàdé bí akọ tó bá ń ṣe bí wọ́n kà kú lójijì náà náà bá kejì náà lójijì rẹ̀ yóò kú àdìgbò rẹ̀ tó dàdí ọmọ ọmọ díẹ̀ ṣùgbọ́n làkàdé bí akọ yóò dàgbà ìgbà náà lọ ọjọ́ ọba kẹ́kọ̀ọ́ kọ́ ọba kúlẹ̀ kọ̀ọ̀kan yóò yí fún ọjọ́ ọdún jọ àdìgbò rẹ̀ ti kú lọ́dún ara bá kò sóra ìwà bọ́ọ̀lù ìdùnnú bẹ́ẹ̀ ní àdìgbò tuntun lágbára lọ ọlọ́pàá bá gbogbo sẹ́yìn ní òfin nìkan lọ́yà lọ́yà tọ̀ kílẹ̀ lè pín náà. agbègbè lọ́yà gbẹ̀rẹ̀ náà. ọ̀yà aleykum salaam. ọlọ́wọ́ ti bá ọkọ̀ ọdún rẹ̀ tàá wúlò ní alárẹ̀ yìí tó wà lọ́rọ̀ sí wà rẹ̀. ó dàbí ìrẹsì ti ọlọ́kadà. ẹ ìwọ tó fi òbí olóbì ìlọlé ọkùnrin mi dáadáa ọ̀pọ̀lọpọ̀ bá bọ̀ tẹ́lẹ̀ tó wá gbé délé báyìí a njọ tó ń bàjẹ́ ìyá níyà àtàyé gẹ́ o adóṣe wa sọ lọ́dọ̀ ọlọ́run bá sọ fún mi wọ́n ìta àwọn ọ̀nà lè tún ọ̀nà ìwà rẹ̀. ẹsẹ̀ mi tó sọ pé ẹ ẹ lọ́jà lòun lọ ìyẹn ah. ẹgbẹ́ ẹ mo ti ní àwọn mo ní promise àwọn mi nìkan tí mo fẹ́ gbé ṣe ẹ yóò gbẹ́ lòdì ìlú ọ̀pá irọ́ rárá àwọn mi gbé ọ̀kadà yìí dé. ọ̀pá irọ́ ọ̀kadà ní kó bàbá yẹn. lọ́fẹ́ kọ́ adó mi lọ́dà fún aláfẹ́ gbòmí ọ̀nà mi ọ̀wà kẹ́lẹ́ kan ẹ̀wọ̀ ara mi ò túká lórí òtò ló ń wíyà kí ló ń kẹlẹ̀ ara mi ò túká ìdí parí ni ọ̀dọ̀gbọ́n pẹ̀ kìíní yẹn lẹ̀ ní omi lọ wọ́n bá yẹ fẹ́ lè kọ̀rẹ́ ìtìwọ́n tí wọ́n bá ti ní gbọ́n tí wọ́n bá ti gbọ́n ní ọ̀dọ̀ fún ọ pé ọ̀dọ̀ aláyẹ̀wò yẹn lè ní sẹ́ẹ̀sì láti máa gbé yín lọ. ìlú wọn pa yẹ̀wò lẹ́lọ́ọ̀dẹ̀ ẹ ò kíni dáhùn yẹn tí wọ́n ti tí wọ́n ti burú nù ìranù yẹn ní wàhálà ìrẹ mẹ́ta ti lọ̀dọ̀ aláyẹ̀wò bàbá bàbá kó tó lọ lọ́dọ̀ aláyẹ̀wò rẹ̀ bàbá yẹn náà lọ́dọ̀ tó lọ òun náà sọ fọ́mọ rẹ̀ pé ẹni tó ń bá lọ sọ rẹ̀ bá lọ bẹ̀rẹ̀ bá lọ ń bára akọ́sọ́nà wa ni èmi náà ni máa ń sáyẹ̀wò fún bàbá yìí bàbá bàbá rẹ̀ ìrìn báyọ̀ fún ọ à wọ́n wà fún orí ikú ó lè lè kúlù lórí ikú lórí ikú rẹ̀ mi lè pélé ẹ̀ẹ́dẹ́gbẹ́ kò lè kú. Àlọ́ ò lè gbìyànjú lọ́jọ́ jù. Àlẹ́ ọ̀lọ́ pa sẹ́ẹ̀rà lòsì ní ọ̀kadà lórí lórí káàkiri. Èyí ló fẹ́ kọ́ ọmọ bá mi bá àwọn ọkùnrin káàkiri lógún òní máa ń gbé lọ sọ́ọ̀sì lónìí gbé lọ ilé aláṣẹwó ẹni ọ̀nà pàṣẹ kọjá. wọ́n ṣe bẹ́ẹ̀ bọ̀ kẹ́tọ́gbọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n lálẹ́ ní kẹ́yà kí ni wọ́n nítorí pé wọ́n yá ayé àyọ̀ ọlọ́wọ́ àgbẹ̀ ìlẹ́kà làbí nà lùmúrù sẹ́yìn wọ́n á rí ọlọ́wọ́ ọkọ̀ júdà nẹ́bí fẹ́ á èké ni wọ́n. yáàsì ọwọ́ àlọ́ àwọn àti kòsùnmà yáàwù àti séèlù ni ọlọ́lọ́bọ tó bá lérò pẹ̀lú rẹ̀ kì í ṣe pa nẹ́bí alóòkè sálángá orúkọ rẹ̀ ń jẹ́ ọjẹ́ ahmed ń jẹ́ mohammed ń jẹ́ afimu ń jẹ́ hasi kò sí àti mẹ́ kò sí tọ́ hasi lọ́wọ́ bí jàdúrí lọ wí sínú tíra àgàlà ìlú àṣírárì nínú o ṣé wọ́n gbé nàlẹ́ ìlú àṣírárì nínú àwọn òṣìṣẹ́ lọ kó dáa bẹ́ẹ̀ ni ẹ̀mú gbé kọ tí ò lẹ́rìí ló fi pàdé bí mẹ́ alẹ́ bí èsì tọ́ ha kì í ṣe yàtọ̀ kẹ́kẹ́ tọ́ ha yẹn ni pé tọ́ àti ha o ara fún méjì ìjọ lọ́lọ́mọ nígbà lérò pẹ̀lú rẹ̀ lọ́wọ́ fàwájú òṣùwà wò kì í ṣe pàdé mi àwọn alẹ́ torí kọ́lọ́ sọ pé tọ́ ha má àǹzánà àlẹ́ kàlùkọ́ ìtumọ̀ rẹ̀ ni pé ìrẹ́ àgbẹ̀bí náà jẹ́ tọ́ ha àtọkùnrin àbíkalẹ̀ kan kò fi torí burú èsì rẹ̀. Ee, ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn ẹni tí wọ́n ní ọ́pá yẹn ni wọ́n ní tọ́wọ́ yẹ kí lọ́rẹ̀ ṣùgbọ́n yẹ kí wá tẹ̀ mí sí kí yẹn wá tẹ̀ mí sí yàtọ̀ sí irú àwọn tẹ́lẹ̀ tó pápá jùlọ àwọn kan tó rò pọ̀ mọ́ pọ̀ tẹ́tọ́ bá yẹ kí ìpànìyàn yẹn tó ṣe pé yọ́ọ́ máa jẹ́ òdodo kò bá dà torí ìpànìyàn wọ́n pààyàn kò ní í pẹ́ẹ́rẹ́ tọ́lọ́wọ́ ní apariwo dèkìrì o òun ni wọ́n fà ìlú ìtẹ̀lẹ́ ọba pààyàn wọ́n ní apá wọ́n lè yàtọ̀ wọn tẹ̀lé wọn lọ sí jàǹdì kan àti káwọn fẹ́ wò sókè ló bí wọ́n kọ́ máa yìnbọn fáwọn èèyàn gbogbo àwọn yẹn ó lè kú bọ́jú ẹ̀rọ ẹ̀kọ́ náà tọ́ wọ́n wá sì jẹ́kẹ́ àwọn tó pa aláṣẹ lọ́wọ́ àti lọ́wọ́ àlọ́run ṣùgbọ́n nígbà tí ẹlẹ́ ti mọ ń tẹ́ ńlẹ̀ fáwọn ọ̀gá tó rújú pọ̀ nù rẹ̀ tí yẹn wá sẹ́kí ti wọ́n bá ń sọ bẹ́ẹ̀ ọlọ́run bá ní kẹ́lọ́ mi mọ̀ pé pé tí wọ́n á ti pé lọ ara wà ní ọ̀kan nípa àwọn èèyàn kó ń sàsọ́lẹ̀ fún wọn wọ́n máa ń ṣẹlẹ̀ lẹ́sìn. ń ṣẹlẹ̀ fáwọn àtẹ́bí ọ̀rọ̀ ní ẹ̀rọ asọ́lọ́ náà ti wáyé ní ọ̀tọ̀ àwọn àtẹ́bí ọ̀kan tó tó àtìkò yẹn tó tó yóò sì fi àwọn ẹ̀kọ́ kẹ́kẹ́ tó lè dojú yóò sàlàyé ẹ̀kọ́ pé tí wọ́n bá lọ sí ibi ìyọ̀bá fẹ́ lójú ìyẹn bá wọn dá sí ẹ̀sọ́ pé nǹkan tí mo sọ ń pa rẹ̀. نعم ẹ bẹ̀rẹ̀ ọlọ́run ẹ jẹ́ ká tó títò wà báyìí.